báwo la ṣe máa ń wẹ gúúsù náà bá ṣe máa ń wẹ jẹnaba kò báwo la ṣe máa ń wẹ tábà tí ọkọ dé afẹwẹ jẹnaba a máa kọ́kọ́ fọ ọwọ́ wa a bá fọ ọwọ́ wa tán láti jẹnaba la fẹ́ wẹ gbogbo àwọn stain tó bá yí wa lára a máa fọ gbogbo ẹ̀ dànù a bá fọ gbogbo ẹ̀ dànù tán ọwọ́ wa ta fi fọ gbogbo stain yẹn a máa tó tún ọwọ́ yẹn a máa tó tún fọ tó bá parí yẹ̀pẹ̀ níbi yẹn a máa fi yẹ̀pẹ̀ gbó tí ó bá sí yẹ̀pẹ̀ ní tọ́lẹ̀tì tiwa bá a ti ń kọ́ tọ́lẹ̀tì lẹ́nu ká wá ọṣẹ ká fi gbó ọwọ́ wa àbí hand sanitizer ká fi gbó ká fi fọ ọwọ́ wa kó lè fọ gbó germs àbí nǹkan tó bá fẹ́ lẹ̀ mọ́ wa lọ́wọ́ nígbà tá a fọ process tá a fi ń fọ àwọn ìdọ̀tí yẹn a bá fọ bẹ́ẹ̀ tán <clears throat> a máa bẹ̀rẹ̀ àlùwàlá a bá ṣe àlùwàlá wa tó bá débi ká fọ ẹsẹ̀ a lè fọ ẹsẹ̀ yẹn ọ̀ká dìlẹ̀ a bá dìlẹ̀ ọ̀ wá fọ a máa dá ara wa sí mẹ́ta a máa fọ orí wa títí débi ọ̀nà wa tá bá jẹ́ kí ó dé gbogbo ìsàlẹ̀ inú orí wa bákan náà gbogbo ẹgbẹ́ ọ̀tún wa láti ibi èjìká báyìí gbogbo abẹ́ abíyá báyìí amadipomi ọwọ́ wa débẹ̀ àmàkálóbìnrin ni tó yẹ pé obìnrin tí ọlọ́run bá ní kó ní ìgbáyà tó tóbi jẹ́ yóò fọwọ́ gbé sókè torí kómi ó lè penetrate dé abẹ́ẹ̀bẹ̀ so yóò fọ lẹ gbogbo ibi tán wa lẹ wo àwọn kàràkàrà ìbàdí wa á make sure pé omi débẹ̀ títí lọ síbi ẹsẹ̀ wa bẹ́ẹ̀ náà ni a bọ́ síbi ẹgbẹ́ òsì gbogbo tá a ṣe ṣe ẹgbẹ́ ọ̀tún bẹ́ẹ̀ náà la ṣe máa fọ ẹgbẹ́ òsì wa bàbá tí wàá ṣe bẹ́ẹ̀ tán a wà move an h láti lọ fọ ẹsẹ̀ wa méjèèjì a fọ ẹsẹ̀ ọ̀tún a dẹ̀ tó fọ ẹsẹ̀ òsì lẹ́yìn yẹn ashhadu an la ilaha illallah ṣe àfikàrù yẹn ọlọ́mọdé àríwá náà tọ́wọ́ abínú tẹ́lẹ̀ náà tọ́tọ́ báyìí máa ń ṣe àfikàrù àti wẹ ìwẹ̀ jẹnaba ni káwá níwẹ̀ júmọ̀ náà la fẹ́ wẹ̀ bá ṣe wẹ̀ náà nílé yìí so tí ká lára wa àdìmọ́wùlẹ̀ ló prọ́sẹ̀sì àwọn fọ alú ọṣẹ gbogbo bóyá stain yẹn a sì sọpọ̀ àti fi mọ́ àti wẹ ìwẹ̀ ìwẹ̀ juma albayanu wadih ilé wa ni alagoslo alkaamil alagoslo alkaamil ìwẹ̀ tó complete lélẹ̀ ìkejì wa ni alagoslo limojize alagoslo limojize ni pé ìwẹ̀ tí ó complete but islam gbà pé tó bá ti wẹ̀ náà ti wẹ̀ jẹ́nàbà so yẹn ló fi jẹ́ pé kò sọ̀rọ̀ fẹ́ tó bá lóun mọ́ jẹ́nàbà wẹ̀ kí ni gúúsùlù yẹn ó ní gúúsùlù tá a sọ nǹkan méjì ń bẹ àníyà ìyẹn náà a máa sọ níyà ń náà wà gbọ́dọ̀ dàníyà ṣáájú ká tó bẹ̀rẹ̀ o torí mo fò lẹ́ẹ̀kan so àníyà wa ta'mimul jasadi bil ma' kádà níyàn hmm? orókùnrin mìíràn kárẹ̀ ní gòsò odidi orígun níbi ìwẹ̀ ni ẹlẹ́ẹ̀kejì kó mi kárí gbogbo ara kó mọ̀ síbi kan tó mi ò ní dé lára wa so tá a bá ti ríbi achieve méjèèjì tá a dà níyàn àwa dà mí bí bọ́ sínú swimming pool aswim lọ mm, aswim jáde àbámú mi àdá àbá ṣí ṣáwà àṣì sórí àwa dà mí sórí àwo gbogbo omi dé gbogbo ara wa àdẹ̀ṣe tán àdẹ̀ṣe àṣàdọ̀ ńlá ìlà ṣàfikà àti mọ́ náà nìyẹn ká ní jùmọ̀ káyọ̀ nígbà fọwọ́ gbogbo ara wa tàṣà wà látọ̀lẹ̀ kẹ àwa oṣù sórí náà kò sí problem wà á dẹ́ tọ̀ká rí ìta ọ̀rá sọ ẹ èyí kan ọ̀rá ṣàlùwà ó kan ọ̀rá dàníyàn ó dẹ̀ fomi sí gbogbo ààrẹ ẹni tó bá fẹ́ lọ kírun juma ó ti wẹ ìwẹ̀ jùmọ̀ lákìn ìyàtọ̀ kan bẹ láàrin méjèèjì níbi oníjùmọ̀ àdé yẹn ṣe ìwẹ̀ tá a wẹ̀ tó jẹ́ pé jẹ́nẹ́bà la fi wẹ̀ kò bá jẹ́ àlùgúsùlù káàmìlì algoslo alkamil tó yẹ kó lálù àlánú àbí algoslo lè mójìṣẹ́ ta sàlàyé tánṣì tí ò lálù àlánú méjèèjì a nídà àti tíwálù àláṣe mọ́ tàbá fẹ́ kírun torí pé ìwẹ̀ jẹ́nàbà a fi ń gbé ẹ̀gbin ẹ̀gbin ńlá là ń gbé kúrò lára alhadathul akbar ẹ̀gbin ńlá láti kí ni jama là ń gbé kúrò lára ẹ dákun tá bá ti wá gbé ẹ̀gbin ńlá kúrò lára kí ni kékeré ó tẹ̀lé ìkèrè ó ṣe kí ni yóò tẹ̀lé náà ni so automatically àti lálù àlá so a bá sàlù àlá bí ìwẹ̀ yẹn o àbí a ṣe àlù àlá ọ̀rọ̀ mi yé bá ìṣá but ìwẹ̀ júmọ̀ kí ìwẹ̀ júmọ̀ tó lè wọ̀run ká tó lè fi kírun láì ní sàlù àlá mi a jẹ́ pa sàlù àlá ń ìwẹ̀ júmọ̀ tá a bá sàlù àlá ń ó gbé ó ti gbé ìwẹ̀ àmọ́ kò gbé kí ni jàmáà mo gbé àlù àlà mo gbé irun jazakumullahu khair limadha farraqa ahlul ilm ọlọ́ba akẹ́gbọ́ àwọn àlùfáà tí wọ́n ti lọ ọlọ́ba sanwó lẹ́sàn lórí kí ló dáwọn àfáà ti separate láàrin méjèèjì báyìí tán sọ pé ẹ wò níbi ti jẹ́nàbà ó ṣàlù alá níbi ìwẹ̀ yẹn o ó ẹ̀rùn ìwẹ̀ júmọ́ tó bá ṣàlù alá o lè ṣe kí o lè fi kírun why wọ́n ní ìwẹ̀ júmọ́ ó yàtọ̀ níbi iṣẹ́ tó fẹ́ ṣe ó yàtọ̀ síṣẹ́ tí ìwẹ̀ jẹ́nẹ́bà ṣe ìwẹ̀ jẹ́nẹ́bà gbé ẹ̀gbẹ́ ńlá kúrò lára tí kékeré náà ti tẹ̀lé but ìwẹ̀ júmọ́ àfi gbé ẹ̀gbin kúrò lára à ń fòun ṣe ìmọ́tótó ni so ìgbà tá a gbẹ́gbin ńlá kúrò bóò ní kékeré ó ṣe wá bí ó tẹ̀ so àwùlẹ̀ gbẹ́gbin kankan kúrò pẹ̀lú ìwẹ̀ júmọ́ à ń fi ìwẹ̀ júmọ́ ṣe ìmọ́tótó ni wàá fẹ́ wọlé Allahu ta'ala wàá dẹ́ wàá dẹ́ fẹ́ lọ́dún báyà ṣókílẹ̀